nítorí tọ́lọ́run yorùbá ni wá lóòótọ́ kọ́ṣẹ́ ní gbogbo àwọn táwa àná ní gbogbo àṣèbúra láti tẹ̀lé yín tòdì kọ́ anywhere tẹ́ bá ń lọ anything tẹ́ bá fẹ́ ká ṣe are ready láti ṣe no going back kíkẹ́ tí màá kàn sọ fún yín ni wípé ẹ ṣọ́ra fún àwọn mídíà láti mọ gba bóyá ìròyìn àbí anything tó bá ti lè implicate yín pẹ̀lú àwọn pípù burúkú wọ̀nyí kò jù bẹ́ẹ̀ lọ bóyá ìyá òdua ẹjọ kó má sáriwo. ìṣọ̀kọ òdua ìṣọ̀kọ. orúkọ tèmi ni kọmílù yorùbá olúwa ṣe ọmọ bíbí abẹ́òkúta ni mí ọjà fún ìbàdàn ojú wa lóde. aṣọ lè dì tó ṣọ. gbogbo wa la máa dílé ìlú yìí. àṣà àlè sọmọnù. àwùṣe àṣẹ àṣẹ. dáàdì mi nǹkan tèmi fẹ́ ẹ jọ ohun tí èmi fẹ́ ṣe mọ̀ pé ìjà Yorùbá kì í ṣe ti ìbọn àti bàbá. ìgbà kan ni a ti ṣàṣàrà bàgbó ẹni bá lè jù kó lọ ó yẹ yí dájú. ẹ jọ kó má sáriwo ẹ jọ. ìgbà kan nìyẹn ìgbà kan ní burú àtọ̀gbọ̀rọ̀ ìgbà kan ní nine nine ninety nine lọ́wọ́ mi àdúpẹ́ fún ọmọ tá a wà lẹ́yìn bàbá dá a fẹ́ lóòótọ́ wọ́n sọ̀rọ̀ yìí ọ̀pá àwa kan ní àwọn ọkọ̀ tó jókòó a ní ìdí ohun ilẹ̀ òdua ṣùgbọ́n tẹ́ ẹ bá máa fún wa nítorí Yorùbá lọ́ka Yorùbá láti gbà yí Abíọ́lá yorùbá ni ọ̀rọ̀ ká yorùbá but àwa ò wá fẹ́ kí ègún tí wọ́n sọ wípé yorùbá máa gbógun tira wọn bàbá wa abíọ́lá sọ wípé ìgbà tó bá tó gbà kan àwa ìwé la máa dìde ìjà fúnra wa òun náà ni àwọn yìí níwájú yìí ẹjọ́. kó má sáré wẹ dákun. ẹjọ́. òun náà làwọn yìí níwájú yìí àwọn Ondo state bá ṣe jókòó yìí àwa dúró but mo fẹ́ kó fi dá yín lójú àwọn kan mọ kinní yìí. ìyapa. àwọn kan mọ àwọn kan mọ anakun life bẹ́ẹ̀ náà làwọn kan mọ ẹ jọ ní gbogbo aspect tí mo sọ yẹn ẹ má jẹ́ ká lákì lẹ́sà. ọ̀rọ̀ mi Islamic Week is bringing the work closer to your doorstep. Right now, we are now in Odo State creating the awareness campaign of Oduduwa Nation. àwọn nǹkan yẹn tó bá ṣe pé each local government by local government àwọn tí a bá ní níbẹ̀ tá a bá mọ̀ pé wọ́n dúró àwa dúró àbí kílẹ̀ yọmọ Ondo state. àgbẹ̀ hmm. ah, ẹnìkan ò lè ṣiṣẹ́ foreman. confam. mo dúpẹ́ lọ́wọ́ Ọmọlúkà àti Trustina torí wọ́n gbìyànjú ẹjọ́ ìkejì sà mi ò fẹ́ kí ẹ gbé wa sí kí ẹ gbé àwa jìjàgbara sábẹ́ oníṣẹ̀ṣe tí oníṣẹ̀ṣe bá ní nǹkan tó fẹ́ fún wa kó pè wá kó bá wa búra kó fún wa ní nǹkan tó fẹ́ fún wa kì í ṣe pé kí wọ́n mọ̀ ajagunjalè bá ajagun kàlà wa o ajagunjẹ oníwà. sùtọ̀ ọ̀tọ̀ wẹ́ẹ́. Baba, bá pàtẹ́wọ́ fún wọn ẹ pàtẹ́wọ́ fún wọn bàbá wa máa sọ̀rọ̀ ń sìn ní ọmọ adá mi. ó má sáriwo ẹ̀jẹ̀ bá sí títí tó fẹ́ sọ ẹ̀jọ̀. ẹ bàbá ẹjọ ẹjọ. ẹjọ everybody clear from my front. ẹ bá fẹ́ close ẹ lọ dó lẹ́gbẹ̀ẹ́ ọmọlúkà Justina pẹ̀lú general wa gbogbo ẹ̀yin bàbá wa tẹ jẹ state coordinator wa àti gbogbo ẹ̀yin bàbá tẹ jẹ bàbá mi Ọlọ́run nípa ẹrẹ. àṣẹ àṣẹ gbogbo kata johnson lórí kílẹ̀ Yorùbá lè dára alẹ́ kí gbogbo àwọn bàbá wa wọ́n jẹ́ àwọn bàbá tó ń lé wa lọ́jọ́ lórí wa nílẹ̀ Yorùbá àwọn bàbá wa Adébánjọ Akíntóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ààrẹ ọ̀nà kakanfò wa. lóògùn ọ̀fẹ́ ara ó lè gbogbo ogun gbogbo àwọn tó jẹ́ bí kọ́ndẹ́tọ̀ tó jẹ́ akẹ́kẹ́jú èèyàn wọ́n tẹ̀lé mi lẹ́yìn wọ́n jẹ́ kẹ́ mọ̀ pé yẹ àwọn ń bẹ dáadáa lórí ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ ti Yorùbá. àṣẹ wà ẹ rí i pé gbogbo àwọn Fúlàní ń pa wáyé wọ́n kidnap àwọn bàbá wa tó ń gba kidnap àǹtí wa tó ń gba yìí tán rèpù wa tán tó kú di wa yìí èsì pósẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti ń ṣe tipẹ́ ṣùgbọ́n tí ẹ̀gún bá ti débi òkú ó fẹ́ yọ ní àìkọ́ wọlé Yorùbá òun ló dẹ̀ yẹ jẹ́ kí nǹkan báyìí máa wáyé tí gbogbo abájọ parapọ̀ tájọ wà lójú kan Fúlàní kan ò lè wá àwọn tó jẹ́ àwọn bàbá tiwa tó jẹ́ gbọ́n wa tó ń gbé pẹ̀lú wọn lọ́rùn nílùú wọn wọn lágbára rú báyìí láti wọnú ìlú wọn kọ́mọ àwọn Yorùbá ò lágbára ẹ̀ a àti bọ́ sílùú wọn kọ́mọ jí wọn gbé kọ́mọ kidnap wọn àwọ̀ lágbára ló nǹkan báyìí torí pé wọn kà wá kún kankan àwọn lágbára wọn fìlú wọn lẹ̀ wọ́n wá sórí ilẹ̀ bàbá wa wọ́n ń jí wa gbé wọ́n ń ṣe bó ṣe wù wọ́n wọ́n ń rèpọ̀ àwọn sísítà wa wọ́n tó fídíò wọn wọ́n ń pa wá a lè bá wọn wí àwọn tó jẹ́ àwọn bàbá wa olóṣèlú wa àwọn ẹ̀gbọ́n wa náà la máa bá wí yorùbá dẹ̀ ní ìwọ la rí bá wí ọ̀tọ̀ mẹ́gbàá lọ́wọ́ tó fi nà nìkankan egun olè wà kí wọ́n máa ń kì báyẹn wọ́n lárí bá ó káwọn pípì yìí jẹ́ kí wọ́n rò pé àwọn ṣe bẹ́ẹ̀ lágbára so gẹ́gẹ́ bí wọn táwọn fúlàní kan sọ pé ìbọn tán gbé lọ́wọ́ yẹn ojú ti là ayé ìgbà tẹ́ ń gbé ti sá sára bàgbó kankan yẹn àwọn tẹ́ ń ti sára sára bàgbó pẹ̀lú àwọn náà ti sá sára bàgbó pẹ̀lú yín ni àwọn fúlàní ti ń dá màálù lọ tó gbé ìbọn ak lọ́wọ́ tó fi ń dá màálù tó lè fẹ́ fi sá bàgbó ebi ń parọ́ fúra mi tó ti ẹ Yorùbá ní nǹkan lọ́wọ́ ọlọ́run bẹ èèyàn wà ọlọ́run fún wa lóògùn káyí kan yìnbọn sí wa ọmọ ràn wá àbí bọ àwa náà gbọ́dọ̀ lábá yìnbọn sí ọtí ọ̀ràn àwọn tí ń bọ ẹja ayé ìṣẹ̀lẹ̀ kan wọ́n bọ̀ wọ́n bọ̀ tí wọ́n kó bọ̀ lọ́wọ́ tó bá yìnbọn sí ọtí ọwọ́ náà gbọ́dọ̀ dìfẹ́ǹdì ara ẹ̀ káwọn náà kí wọ́n náà nìkan kan tó lè fi tákù tó ti yé àwọn ẹ̀gbọ́n wa àwọn bàbá wa tó ń jólóṣèlú yẹn àwọn ni wọn ọ̀rọ̀ wọn ẹnu ò tọrọ níwájú àwọn tó ń ẹnu ò tọrọ níwájú àwọn tó ń bá ṣe ló fi jẹ́ káyè gba àwọn fúlàní yẹn lórí ilẹ̀ wa kí kí fúlàní máa sọ pé òun ni ṣéríkì àwọn bàbá wa tó ń jọba gan àfihàn ọ̀dà tó tiẹ̀ ọ̀dẹ̀ tó wọ́n tún wọ́n á ń jí wa gbé tí wọ́n bá jí wa gbé tán tí wọ́n bá dọ́dọ̀ àwọn ìjọba wa òun ní kankan tó fẹ́ ṣe fún wọn òun ló jẹ́ kó máa ní confidence láti mọ òwúrú wà yìí lọ láti pé kó máa jí wa gbé ẹ̀rí gbogbo nǹkan tá à ń ṣe yìí náà kì í ṣe gbogbo Yorùbá náà la corporate kì í ṣe gbogbo àná bá a ṣe ń ṣe yẹn àwọn kẹ́yìn torí pé ẹni ìparun ni wọ́n àwọn parun kẹ́yìn ni. gbogbo ọmọ Yorùbá ti ń sọ̀tà Yorùbá tó ń fún àwọn àwọn tó ń dà wá láàmú Fúlàní àtàwọn tí ń ṣe fún àwọn fámìlì wa lórí ilẹ̀ wa tí ò jẹ́ ká lálàáfíà gbogbo ọmọ Yorùbá ti ń bẹ lábẹ́ wọn wọ́n parun kẹ́yìn. àwọn ọmọ Yorùbá ti ń sọ̀rọ̀ yẹn rọ́lá pa àwọn táwọn náà bá lójú inú láwọn ọmọ Yorùbá ti ń bẹ pẹ̀lú àwọn tí ń ṣe jàǹbá fún wa yìí tí wọ́n tún pẹ̀lú wọn tí wọ́n tún jọ ń bù wa yìí tí wọ́n bá lójú inú wọ́n mọ̀ pé táwọn ti bàjẹ́. tá sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn bá ń sọ lọ́wọ́lọ́wọ́ sí Ọlọ́run gbà àwọn tó ń bá yẹn ọmọ Yorùbá tó jókòó àìdá jókòó lórí afẹ́fẹ́ ni jókòó ní kọ̀rọ̀ ni àbí ó sójú ayé ó ti àwọn kan lẹ́yìn ní kíbi tó tí ọba ń gbàbọ̀dé tó ń sọpọ́ọ̀tì àwọn ọ̀tá Yorùbá tó ń sọpọ́ọ̀tì gbogbo àwọn Fúlàní gbogbo àwọn èèyàn dáadáa tí wọ́n tí wọ́n ń tu Yorùbá jẹ tí wọ́n ń da Yorùbá láàmú gbogbo ọmọ Yorùbá ti bá ń bẹ́lẹ̀ wọn yóò parẹ́ tì mo ń wúlò bóyá torí pé kí kan bẹ̀ ni o tàbí pé torí kí kan bẹ̀ ni o tàbí kí n mọ àbí mo fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì kan ní o àbí mo fẹ́ jó lórí yorùbá kan àfi tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ìpè tí mo sẹ́yìn ò ní mú wọn torí oríṣiríṣi àwọn èèyàn ẹlòmíràn yẹn wọ́n ti gbé forty million fún mi ò gbó lọ́yìn nìkan kan owó táwọn aráàlú ìbò yẹn dá six point five million mọ́tẹ́ àná ti gbogbo ayé gbọ́ lẹ́yìn ìyẹn gbó kankan lọ́wọ́ ẹnìkan kan èmi gangan fúnra mi ọmọ ẹ bá ẹ bá kálukú lé owó lé owó àtọ́tilétọ̀ ní mí ṣùgbọ́n ohun tẹ̀mí ń jà fún ni pé ọjọ́ ọ̀la fẹ́ ṣe lè dà ká jókòó lórí ká ká mọ́ lè sùn nígbà kan tí àwa gbọ́njú ká bá ń bọ̀ látòkò a lè mọ bọ̀ láago kan òru tí ò sẹ́ni kankan tí a tún di yẹn sínú ewé kókó táwọn bọ̀ lé ò sẹ́ni kankan tí ó gbégbó là ń lọ àní gbọ́ kíyà sí ibi kan. Islamic Wake is bringing the work closer to your doorstep right now and now in Ondo State on Abuja. ti ń bọ̀ báyìí tá a bá halẹ̀ mọ́ wọn sá fún wa. So mi ò wá rí gbogbo ṣùgbọ́n àwọn bàbá wa kan náà kọ́lọ́n jẹ́ kẹ́mi gbogbo àwọn ọba wa gùn pé a lè mọ gún wọn mọ́ a rí i pé àwọn ọba náà ti ń dìde sí i àwọn náà ojú wọn ti rí wọn ti ń sọ̀rọ̀ sókè gbogbo wọn náà náà máa sọ̀rọ̀ gbogbo àwọn bàbá wa náà gbogbo wọn ti wà lẹ́yìn wa báyìí ló jẹ́ kẹ́ ẹ rí wa a rí i pé nígbà tí àwọn kan sọ pé wọn fẹ́ àwọn Yorùbá olórí burúkú kan wọn ni wọn fẹ́ mú gbòòrò ṣùgbọ́n àwọn ìjọba mọ̀ pé àwọn fẹ́ mú gbòòrò ni ọlọ́run ọ̀pá wọn ṣe ni ẹ torí pé tí èèyàn bá àbí tọ́lọ́run bá mú èèyàn àwọn tó fẹ́ mú mi mọ̀ náà kà wọ́n pé àwọn fẹ́ gbìyànjú àti àwọn ọmọ Yorùbá kan náà tó sì wà nù abẹ́lẹ̀ tán jọ ṣiṣẹ́ yẹn àwọn náà mọ̀ náà kan ara wọn pé àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ ló ní kárí fídíò yẹn sí so ọlọ́run ọba àti àwọn tó plan tó ń fẹ́ jọ mú mi wọ́n parẹ́ lójijì. so fẹ́ kí gbogbo ọmọ Yorùbá àwọn àwọn ẹ̀rí pé àwọn pípọ̀ yìí wọ́n rí àwọn fámìlì wọn tó ń gbébọn lọ́wọ́ wọ́n gbébọn oríṣiríṣi táwọn ò ní lọ́wọ́ wọ́n gbé lọ́wọ́ wọ́n tún kidnap àwọn èèyàn wa wọ́n ṣe everything wọ́n dẹ̀ lọ bá wọn gbó wọ́n tún fún wọn lówó wọ́n ní ká má pè wọ́n ní kírímínà mọ́ torí wọ́n rí pé àwa ń dìgbìrín wọn kà wá kún kankan tó ti yé wọn kà wá kún anything so ọlọ́run bá tọ́ wá ní wá tọ́ kà wá yẹ ọlọ́run kà wá yẹ àwọn ọmọ ni ìlú tá a dẹ̀ ń pè ní nàìjíríà yìí yorùbá ló dì í tí yorùbá bá sọ pé àwọn ń lọ lé ní nàìjíríà máa dàrú ni. ó kàn ti dàrú ó ti dàrú náà. ó ti mú fẹ́ pé ẹ jẹ́ kí wá yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn torí pé lẹ́ẹ̀ ti sú jẹ́ kí gbogbo àwọn Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ká ba lè gbára wa lẹ̀ tó ti yé ṣe ẹ rí i pé ńgbà tí ariwo tá à ń pa lórí pé wọ́n pa wá wọn síwájú wọn ṣe ó pọ̀ ju ẹ̀mí wọn lọ àwọn náà fíà ẹ̀ ṣùgbọ́n tẹnu wa ńgbà tí ẹnu wa kò nìyẹn torí pé ohun tó ṣẹlẹ̀ lórí Yorùbá yìí tí gbogbo ẹnu wa kò báyìí kò ṣẹlẹ̀ rí so àwa ń bẹ lọ́run pé kó máa lọ bẹ́ẹ̀ kí gbogbo wa ká fi lè débi tá à ń lọ ọlọ́run ní pa gbogbo yorùbá run àṣẹ pa àṣà wa run àṣẹ wa ní pa wá rẹ́ àṣẹ ní pa wá rẹ́ àṣẹ ẹnikẹ́ni tó bá ní kí yorùbá ó parẹ́ àwọn máa parẹ́ àṣẹ yorùbá ó parẹ́ àwọn náà parẹ́ àṣẹ ohun tá à ń ṣe yìí ẹ mọ̀jà ṣe ń ṣe pé báyà pé mo fẹ́ gbowó mo fẹ́ gba kankan mo fẹ́ gba kò kan mo fẹ́ jọ̀dá kan ẹ jẹ́ ká ṣe ń ṣe pé kórúkọ mi wà nù òwe ìtàn pé èmi náà ń bẹ́ẹ̀ náà àwọn tó ń gba òmìnira fún Yorùbá lọ́jọ́ ọ̀la bí ẹ já sí nìyẹn ẹ ti ká fìmọ̀ ṣọ̀kan ọmọ ti ká dalẹ̀ ara wa ẹ ká ṣẹra wa báyìí ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run ní dàwárú ọlọ́run ní ba ìlú wa jẹ́ ní ba àṣà wa jẹ́ yọ gbà á lọ́wọ́ àwọn ajúnilọ́ ọlọ́run bá lọ́ba ti ń gbẹ̀dá là ó sì ń gbà wá àwa láàfúrà ọlọ́run bá tó ní wá yọ gbà ọlọ́run fúlàní ti ṣe ìjà yọ yọ gbà ẹ̀rẹ̀ yorùbá lọ gbogbo àwọn ajúnilọ́tọ́ ju yorùbá lọ torí pé wọ́n jù wá lọ àwa la mọ̀ ọlọ́run ní kó wa yọ ọlọ́run wà ní fi wá lẹ̀ ṣe máa rí nìyẹn agbára ọlọ́run. ẹja kan tẹ mu àwọn ìpàtẹ wọn fún bàbá ájára yorùbá ká parí ẹ one two go. ìṣe wà fúnlẹ̀ wá lórí ilé kàgbéga kàgbéga káyé rí ìgbàgbọ́ wà ní pé bá a sì bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ìṣọ̀kan àti òmìnira. Ayé dára. Àtòhun tó dára. Ọmọ Oòduà dìde. Ọmọ Oòduà dìde. Wọ́n sì ipò ẹ̀tọ́ rẹ. Wọ́n sì ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀. Ìwọ. on Facebook. Right now, we are in Ondo State, in Apure, the capital of Ondo State, right now. Oh yeah, I do it too. I do it. I do it. I do it. I do it. Right now, we've started the rally of Yoruba education. Right Now campaign. Right now, we are now in Ondo State, in Akure. Right now, help me to share the program. Help me to share it. Help me to share it. Uh, what, what, what, what, what, what, what, what, Let me just share the program. Right now, the drug campaign has started fully. We are taking back our father's land. We are taking out our father's land. We are taking it back right now. So please come out for the awareness and campaign. Agbára mi àrùn máa ní. Bóyá bá dábì.